ìran kẹhàn Mósè àti òhì Ọlọ́run ìran asiki à ń tóbi kanda èdè àpè Ísírẹ́lì mose ya ìkànnà ra ìran asiki ó gba Ọlọ́run gbọ́ ìtẹ́lẹ̀ ọ̀ràn Ọlọ́run Ọlọ́run kì í Mósè kó ewu gbàgbà kaba ahọ̀rọ̀ mbẹ́ kame òhì ìyà ńkọ́ nìyẹn kankó Mósè ó họ́gbọ́lẹ́dẹ̀gẹ́ ewu gbàgbà. tòun ti òhì ọlọ́run ìyá àkọ́họ́ra ìbu òkúta ọlọ́run yà á yẹ kí gbogbo ní ń tẹ̀lé òhì òun.